èmi náà mo nígbà mo lọ bá bàbá wa ọba bàbá dáadáa sì ni bàbá wọ́n sọ̀rọ̀ tí ó wú mi lórí pọ̀njọ́ náà pé èé ṣe kí ni mo fẹ́ gbà mí pé ẹnìkan kọ́ mẹ́jẹ máa mu ṣé ti máa ní mo yọ̀ máa mu ṣé èé mọ̀ pásítọ̀ tí ń bẹ̀ ọmọ wa kí òun àbí kí lọ́kàn mi pa ìyẹn ṣùgbọ́n ní tí mò ń wí ni pé inú ilé lọ̀rọ̀ ti wá bàbá ṣàlàyé ìjọ náà wọ̀n yá o ríbi tẹ́yìn ọ̀bà sí ọlọ́run wà ń bẹ bàbá ṣàlàyé yẹn dáadáa pé táwọn wí ni pé wọ́n lọ parí nítorí bá wà nínú ilé a sì gbìyànjú àwọn àbáwọ ìmáàmù náà sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó ń bá ń bẹ̀ ọ̀rọ̀ tó jẹná díẹ̀ ni ẹgbẹ́ àyè lè má gbàgbé láti máa wí lórí ẹ̀rọ ayélujára lásìkò pàápàá jùlọ nígbà tí bàbá wa ìmáàmù tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ìlú òwú tí wọ́n wá kí àwọn àwọn dọ́kítọ́rì sọ̀rọ̀ jùdíìn làásọ̀rọ̀ àbẹ̀wò sọ̀rọ̀ tó pọ̀ jọ náà pàápàá àwọn dọ́kítọ́rì àná àláwọn àgbésẹ̀ tí a tó gbé lórí ọ̀rọ̀ lẹ́dẹ́lógún ọlọ́run náà ẹni tí a jìnnà iṣẹ́ ó tún lọ torí ẹ̀ la wà a tún ronú ìgbà wo ni a tó kojọ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n èmi ti pé gbogbo àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí ọlọ́run fi ń ṣe àgbéga fún ìsìláàmù nílẹ̀ yorùbá ẹ má jẹ́ ká sùn tí nǹkan kan bá wà láàrin ẹgbẹ́ kan sí kan oní tí àwọn mùsùlùmí láàmú púpọ̀ pé ah, àwọn ìmọ̀ àbẹ́lẹ̀ yìí ṣe pé wọ́n ní àrẹ̀pọ̀ àwọn ọmọ ejò ní máa fìyà jẹ wọ́n tí ẹran nìkan ọ̀kan àsìkò ilé ẹgbẹ́ mùsùlùmí ká dìjọ lórí dáadáa kìí ṣe láti ṣe ọ̀tẹ̀ ẹnìkankan kódà èmi ò rí tí mo fi lè bú bàbá wa ọba tí mo ti ń sọ̀rọ̀ èyí tí ì rí torí kìí ṣe pé aṣọ fún apẹ́bí abọ́rọ̀ ìdé ẹnì tí ẹ ní àwọn ọgbà tó bá ti pé ogún mùsùlùmí ló pè lẹ́yìn tí mo dákọ díẹ̀ nínú yín tọ́lọ́hún fi ṣe ògo dáadáa fánlẹ̀ Yorùbá tó bá ti pé owó alájọ péjọ kódà inú ilé ayé lára kápá àbọ̀ àbẹ́ǹjọ kan kí gbogbo àwọn ìgbìmọ̀ tí mo dákọ̀ wọ́n yẹ nìkọ̀ọ̀kan ká lọ nínú iléèwé tá a fẹ́ ní ìsìláàmù ọlọ́run lónìí bó fi àwọn kan ṣe ìdarí rẹ̀ àwọn tó náà ń lò gẹ́gẹ́ bí adarí àwaláwáyé ní tá à ń fẹ́ lórí ọ̀rọ̀ yìí lára sì ń kó lọ́dọ̀ àná ọ̀rọ̀ bàbá wa ọba ní tá a fẹ́ nu kò sí ní ìlà àlọ́ sọ fún wa kò lè sí wàhálà kankan mọ́ torí wàhálà ti ń ṣẹlẹ̀ ó ti lọ́mọ náà lé ìgbà ọmọ bá ń ronú nǹkan ìjìnlẹ̀ púpọ̀ èyí tí ó ṣẹlẹ̀ iná àwòrìwòye mi àti iná fíìl tèmi mo ti rí pé ọ̀rọ̀ kí tó jọba gan ti wà níbẹ̀ kálukú láwọn àjọ tiẹ̀ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ eléyìí wíwá kàfẹ́ fi ṣe àwọn àfi dá wàhálà àwọn tí wọn ò gba ọlọ́run ọmọ tó pa ṣùgbọ́n náà àkíyèsí tèmi àtòyé tèmi tí mo gbé kalẹ̀ bí ó jẹ́ pọ́nrọ̀ ọlọ́lọ́ba náà tó kọ́ àwọn tí ń sọ ṣùgbọ́n àbá àwọn imam ẹ̀yin lèmi ó tó wọn bẹ́ẹ̀ púpọ̀ wọ́n fẹ́ kí ẹ tó gbọ́ ní sùúrù púpọ̀ nínú ọ̀rọ̀ sísọ ẹ má sọ nǹkan ká lásìkò mọ́rọ̀ yìí torí ìfẹ́ ṣé ní ọ̀rọ̀ abẹ́ ilé àbí mo dọ́gba pé lẹ́yìn bí ọlọ́run bá rí ọ dáhùn yẹn náà ò rí ní tí mò ń sọ yìí ẹ̀yin náà má pé ọmọ ayé la jẹ́ bàbá wa ìmáàmù bàbá náà ni ọlọ́run jẹ́ kẹ́mi yóò gò fún wa pẹ̀lú àlàáfíà bàbá wọn bá pọ̀ pàrọ̀ wá sí ẹ̀dá torí ìtọ́lọ́run ọlọ́run ọ̀kan ṣoṣo tí gbogbo wa nígbàgbọ́ ń pa rẹ̀ ìdìbò fi ń bẹ̀ yìí wọ́n bẹ̀ yìí ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ torí ọlọ́run kódà bí àwọn ìgbésẹ̀ mi tọ́ bá wà lọ́kàn yín lórí ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ mo fẹ́ kí ẹ ṣe sùúrù lórí ẹ kẹ́ ẹ ti ẹ̀wù gbésẹ̀ àwa mùsùlùmí tí mo dáàkọ̀ lórí ẹ torí sẹ́ ti bẹ̀rẹ̀ náà ìgbìmọ̀ àti ń ṣètò torí bá ti jẹ́ kí gbogbo àwọn tá a dá akọ yìí kí wọ́n gbọ́ kí wọ́n pè wá iná mi dùn lọ́jà ń sọ lórí ayélujára àwọn náà ń gbọ́ mi báyìí pé ẹ pé gbogbo àwọn tá a dá akọ yìí kó bẹ́ẹ̀ wọ́n wá bá jọ jókòó papọ̀ ìmáàmù wa àgbà nínú Ògbómọ̀ṣọ́ yẹn tá a lè sọ fún pé ọ̀yá báyìí la fẹ́ ṣe ọ̀yá dìde máa kó ṣe báyìí bàbá wọ ọba ní owó ọba ti rí wọ́n ní tìjú gbogbo tó tẹ bá rí pé àtijọ́ àwọn àfáǹtì ẹ fẹ́ ni tó sì jà láàfíà tí èsì ti yẹpẹrẹ fẹ́ni kankan bàbá ó pè ó ti dáa náà wọ́n wípé ó ti dáa àdé àsọjú àlọ́ ọbẹ̀ pẹ́ẹ́sẹ́ mo ní ẹni tí ń fi sí ipò máa mi pé ìlẹ̀ ní kankan tí mo fẹ́ fi ibẹ̀ lọ́sùgbọ́n inú ilé ní nǹkan yìí ti èso a máa inú ilé mi kọ́lọ́mbanilésù bẹ jìnà èso wọ bẹ náà kọ́lọ́mbanilésù jìnà ẹ ara sẹ́tẹ̀sùn ṣe ní ìsìn ìgbà wọn tó pé àyàn ìmáàmù wọn láwọn tó ń yan ọmọ ilé ayé lára lẹ́ẹ̀mí kí nǹkan ò lè máa lọ́jú pọ̀ gan-an àwọn àgbà ká ní sùúrù kì í ṣe èébú gbogbo ẹni tí ń gbé èébú ẹ lọ sinmi èébú tàbọ̀rọ̀ tí yóò da ọ̀rọ̀ jagajaga àwọn ọba fẹ́ sọ̀rọ̀ ẹ má sọ tí yóò da ìmáàmù la fẹ́ sọ̀rọ̀ sí láyé pọ̀ngbọ́rọ̀ ìyá kan tí ń sọ̀rọ̀ lórí ayélujára gbogbo ọ̀rọ̀ báwọn ọlọ́run yọ̀ọ́ bàmí lẹ́sùn jẹ̀nà kò lè jésù ọ̀rá yìí lọ́dọ̀ wa àìgbésẹ̀ àtúnṣe ònógún ọlọ́run ó ti bẹ̀rẹ̀ náà nù mo gbà pé lóògùn ọlọ́run àgọ́lẹ̀ ayọ̀ ń bẹ̀ ọlọ́run gbàdúrà àwọn yóò sọ̀rọ̀ wọn dúró wàlá haúlà lànà wàlá kò wáta ilà abilà ilà àdé ilà jésù àkúmọ̀lọ́ ọkọ̀ yọ̀rọ̀.